الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه حكيم káàbọ̀ sí orí ètò Al-Ilmu Nurun ọ̀tún ètò fún ọjọ́ tòní à ń bẹ ọlọ́run kújọ eléyìí tí a tún rí ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ kí ó gba níjọsìn lọ́wọ́ ẹnìkankan a rò pé gbogbo ọ̀rọ̀ tí a ti ń gbọ́ bọ̀ láti ìgbà tí wọ́n ti ń ṣe láláyé fún ẹ ó ti tó fún wa fẹ́ni tó bá fẹ́ tọ́lọ́run ṣe láti jẹ́ atọ́nà fún ẹ̀rí pé gbogbo àlàyé tàná ó yẹ kó mú payà báyẹn náà kẹ́mi èèyàn náà wá rí rí pé a kì í ṣàkọsọ́lọ́run bó ṣe rò pé iṣẹ́ tó ṣe kó kún wọn lójú kó lágbára tó wá lóun ò gbà kò gbà náà ni kíṣẹ́ má kún wa lójú ká ṣe gbogbo ń tábà ṣe pẹ̀lú ìrẹ̀lẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ eléyìí ni ètò yìí ṣe pàtàkì tó ṣe wà ní orí afẹ́fẹ́ fún gbígbọ́ nǹkan kan wà kọ́lọ́n kó ṣe ní rọrùn. ní òní a tún tẹ̀síwájú pẹ̀lú nǹkan míì tí ó tún ṣe wá láǹfààní ẹ má pé ètò yìí àwọn tí ó ṣe agbátẹrù ẹ̀ náà ni pure art islamic center tí ó kalẹ̀ sí àmùdá ní ìbàdàn wọn bí àǹfààní wà fún àwa tí a bá fẹ́ káwọn ọmọ wa kéwú káwa náà fẹ́ kéwú kọ́mọ́ kéwú káwa náà ké dáadáa ló jẹ́ fún bàbá àtọmọ fún ìyá àtọmọ kọ́nà jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ dáadáa kó pọ̀ nígbèsè ẹ̀yọjú sí wa ní ààyè yìí tí ó fi jẹ́ wípé àǹfààní a fi lè jẹ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ afẹ́ kéwú afẹ́ gbọ́rọ̀ Ọlọ́run kódà ní Ramadan yìí àtẹ̀sí wa ní ìrọ̀lẹ́ ojoojúmọ́ tí a máa ṣe bákan náà ni tarawih náà tí a tún máa kí níbàámu sí bọ́lá ọba ṣe gbé kalẹ̀ fún ṣe lábàá sallallahu alaihi wasallam lónìí ìmáàmù wa tó ti wà níkàlẹ̀ láti tẹ̀síwájú kọ́lọ́n kò ṣe ní fún wa bismillah. alhamdulillah wa salatu wa salam ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in. أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدوك فون ولوبا تركات جفون نبوة محمد صلى الله عليه وسلم أتي وراء ليه أتي وراء صحابة إكا أتي أنو ألون كوفي قريب دو يولدوا أتي دو دوان تيو قدام دوانا تبلون با إقادي واني أسكوي kọlọba kí ó gba ní ìjọsìn fún wa kó mọ̀ ṣe wá ní kéèké ọ̀rọ̀ kó ṣe wá lẹ́nu tó jẹ́ pé bá a ṣe ń gbọ́ òun náà lálẹ́ máa lò rẹ pé gẹ́gẹ́ bí ètò dáa jù òun náà ní taba ti ń gbọ́rọ̀ lọ́n ká máa lò nínú àdìsá anábì wa muhammad sallallahu alayhi wa sallam anábì ni al-Qur'anu hujjatun laka aw alayk anábì ní ọ̀rọ̀ ọlọ́run ọba inú kó jẹ́ nǹkan tó jẹ́ pé yóò padà kórè rẹ bọ́ àbí kó padà jẹ́ àdánwò fún ọ ọ̀nà tí ọ̀rọ̀ ọlọ́run fi máa ń padà kórè rẹ báyàn nílé ayé àti lọ́run òun náà ni in amilta bihi tí yàn lo gbogbo ẹ̀kọ́ tó wà ń ìgbà tí fi máa ń jẹ́ àdánwò fẹ́rú òun náà ni tí yàn bá máa tẹ̀yìn ò lo ọlọ́run subhanahu wa ta'ala àtàwa tá à ń sọ àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ kọ́lọ́n kó pawápọ̀ nínú kẹrẹ̀ àkọ́jẹ́ kí ó jẹ́ pé jọ́gbìn elkiyama tábà máa pàdé kọ́lọ́n kọjẹ́ ká pàdé lórí ìdùnnú kọjẹ́ ká pàdé lẹ́ni tí ó fi sínú aljanna bi rahmatihi ya arhamar rahimin àlẹ́ ní pẹ̀lú yọ̀ǹda ní ọ̀dọ̀ ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala nítẹ̀síwájú àwọn àlàyé tí a ti ṣáájú nípa àwọn májẹ̀mú tí ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ti fi máa ń gbàṣẹ́ ibi tí a fẹ́ lọ lẹ́ni òun náà ni kí agbèrè wa ló ń gbẹ wípé ọ̀nà tíyàn fi ń súnmọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọ̀nà tó pọ̀ rẹpẹtẹ ni afọwọ́dọ̀ alimamu nawawi alayhi rahmatullah inú tíra riyadu salihin nínú àwọn ọwọ́ bẹ̀rẹ̀ ń bẹ àwọn kọ àkọlé kan wọ́n ní báàbù bayani kẹsìrọ̀tì turkil khair ọ̀rọ̀ táwọn fẹ́ fi ṣàlàyé pé ọ̀nà tíyàn lè gbà rí àánú ọlọ́run ọba subhanahu wa ta'ala ọ̀nà tó pọ̀ ni nígbà tí sọmọ́jẹ̀mú tọ́lọ́ fi máa ń gbàṣẹ ló sì jẹ́ pé bíi láì ta'ala nínú Ramadan tẹ́lẹ̀ yìí àwọn ibi tí a fẹ́ sọ̀rọ̀ sí jù lọ àtúmọ̀rọ̀ mi náà sọ òun náà ni àwọn ọ̀nà àwọn iṣẹ́ tí èèyàn lè máa ṣe tí wọ́n fi máa rí àánú ọlọ́run láàyè àti lálùkìyàmọ̀ àwọn iṣẹ́ tí máa ń jẹ́ kí ẹ̀sìn èèyàn kó kún kẹ́kẹ́ níwájú ọlọ́run subhanahu wa ta'ala àwa fi lè ṣe ìfáàrà ká tó máa bọ́ sínú àwọn iṣẹ́ yẹn lẹ́yọkọ̀ọ̀kan èjèèjì tó pé iṣẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala tá a ṣe tá a fi rí àánú ẹ̀ kò ń ṣiṣẹ́ tó jẹ́ pé ọlọ́run bá tilẹ̀kùn mọ́ síbi kan tó wá kó kọ́kọ́rọ́ rẹ̀ láwọn kan lọ́wọ́ là ilẹ̀kùn oríire yẹn ọlọ́run bá ṣe fún gbogbo oníkálukú ni gẹ́gẹ́ bí a ṣe sọ inú Ramadan làwà yìí anábì ní ọlọ́run bó mọ̀ ní kólu pèpè ó pèpè pé yá bàgì alkhair aqbil ẹni tó bá fẹ́ dáadáa tó bá fẹ́ àlékún orí lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala àsìkò ní tí wọ́n máa múra sí kí làwọn ṣẹ́ náà bayanu kathrati turkil khair ká ṣàlàyé fúnra pé ọ̀nà téèyàn ń gbà rí yọnu ọlọ́run tí àníyàn yẹn bá ti dáa téèyàn sì ṣe níbàámu sí súnà anábìwá muhammad sallallahu alayhi wa sallam gbogbo ọ̀nà ló gba mùsùlùmí téèyàn fi rí àánú ọlọ́run ọba kí ló jẹ́ ká sọ bẹ́ẹ̀ nínú àdìsí anábìwá muhammad sallallahu alayhi wa sallam àdìsí sahel ibn sa'ad radiyallahu ta'ala anhu àdìsí yìí ń bẹ lọ́dọ̀ mọ́ bukhari àti lọ́dọ̀ mọ́ muslim anábì ni filjannati samaniyatu abuwaab anábì ní àlìjánná ọlọ́run ọba kì í ṣe ilẹ̀kùn ẹyọ arábìnrin ní ọ̀nà kan ń bẹ̀ àwọn tí wọ́n bá jẹ́ àwọn tí máa ń gba àwẹ̀ ni wọ́n gbàgbé wọlé ọ̀nà yẹn ni wọ́n ń pè ní báàbù rọ̀yàn ilẹ̀kùn rọ̀yàn ibẹ̀ làwọn tán bá jẹ́ aláwẹ̀ ibẹ̀ ni wọ́n gbà wọlé mahalu shahid ẹ̀rí tá a fẹ́ lò gangan òun náà ni gbólóhùn anábì wa muhammad sallallahu alayhi wa sallam tánà bí sọ pé fil jannati samaniyatu abwab pé àlìjánná o ilẹ̀kùn mẹ́jọ ni ó túmọ̀ sí pé ilẹ̀kùn mẹ́jọ ẹ̀jọ yìí èèyàn láǹfààní gẹ́gẹ́ bí mùsùlùmí láti wo èwo ń bẹ̀ ni èèyàn fẹ́ gbà wọlé lọ́wọ́ jẹ́ pẹ́nu àdéhìsì àbí ọ̀rẹ́ rata radiyallahu ta'ala anhu anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ń sọ fún àwọn sahaba àkọọ́lẹ̀ yìí wà lọ́dọ̀ mọ́ bukhari anabi ni man anfaqa zawjayn fi sabilillah du'iya min abwabil janna anabi lẹ́ni tó bá gbìyànjú tó bá ná nǹkan méjì sójú ọ̀nà ọlọ́run du'iya min abwabil janna anabi nírò ẹni bẹ́ẹ̀ gbogbo ẹnu ọ̀nà àlìjẹ́nà yìí ni ó máa pè é nìyẹn allahu akbar mélòó lẹ́nu ọ̀nà náà ẹnu ọ̀nà mẹ́jẹ̀ẹ̀jọ anábìlẹ̀ tó bá ti ná nǹkan méje sójú ọ̀nà ọlọ́run ẹnu ọ̀nà àlìjẹ́nà mẹ́jọjọ́ mọ̀ pé ìkan náà ọmọ ìyàwó kan bẹ tó jẹ́ pé wọ́n ṣe nǹkan kan jọ kan ọlọ́mọsàbà ní lẹ́kùn àlùbáríkà àwọn àtàwọn náà wọ́n ní mú dàbínú kan lọ́wọ́ nígbà táwọn mú dàbínú yẹn lọ́wọ́ wọ́n wá ya dàbínú yẹn sí méjì èrò mi ni pé àwọn fẹ́ jẹ abala kan kan fún ọmọọyàwó alábala kejì wọ́n wá kó méjèèjì fún ẹ̀ńtàn fẹ́ ní àwọn gbọ́ pé ẹ̀yìn àfa sọ pé man anfaqa zawjayni fi sabilillah du'iya min abwabil janna pẹ̀tù bá náà nǹkan méjì fọlọ́hún èrò ẹni bẹ́ẹ̀ gbogbo ẹnu àlìjẹ́nà ẹnu ọ̀nà àlìjẹ́nà ni wọ́n ti máa pe orúkọ rẹ̀ tó bá jọ́ bìlà kìyàmà anábì sallallahu alaihi wasallam sọ̀rọ̀ sọ̀rọ̀ àbíkọ yá abdullahi ada khair anábì ní ẹ̀yẹ orúsàn ọlọ́run ọba oríire lẹ́sẹ̀ yìí o oríire lélẹ́yìí fún yìí o anábì wa sọ pé faman kana min ali salati du'iya min babi sọlá anábì lẹ́ni tó bá ń kírun tó bá pé ló máa lára ẹnu ọ̀nà táwọn tírun máa lára wà téèyàn lè gbàtọ̀ làlìjánà ó túmọ̀ sí kan tó bá yẹ pé lẹ́yìn ọ̀ràn èèyàn ó tún kó dùn náfìlà tí ò bá ti ṣe nǹkan tí ó bàjẹ́ tí ò bá ti ṣe lọ́nà tó jẹ́ pé kò bá súnà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam mu irú ẹni bẹ́ẹ̀ ti kú oríire torí pé tó bá dijọ́ gbìndà kìyàmà yóò rọ̀ òun lọ́rùn láti gba ẹnu ọ̀nà àrùn láti gbà wọlé ẹ̀rọ̀gbọ́n ànábì wa Muhammad sallallahu ولا يزال abdi يتقرب ilayya بالنوافل حتى أحبه. uhibba ọlọ́ba ní kò sí nǹkan kan téèyàn fi lè da lásùnmọ́ ọ̀hún tó pé kéèyàn kọ́kọ́ máa sọ̀rọ̀ yẹn lọ téèyàn bá ń sọ̀rọ̀ yẹn tán ọlọ́wọ́n á ní wala yazalu abdi yataqarrabu ilayya bin nawafili ẹrú ọlọ́run ọba tó fẹ́ wà àlùjẹ́nà tó fẹ́ ranu ọlọ́run kò tún ní yé máa ṣe náfìlà títí tí tí ó fi dolólùfẹ́ ọlọ́run tọ́lọ́run fi nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́mọsàsì wa ní olólùfẹ́ rẹ̀ ẹ ká padà sínú àdéhùn anábìnrin ẹni tó bá jẹ́ pé máa ń kírun dọ́ ìyá mi ń bá bí àsọ̀là wọ́n pè lẹ́nu ọ̀nà ọ̀run wa man kana min alil jihad du'iya min babil jihad ẹni tó bá pé jihad ló ń máa ṣe ẹnu ọ̀nà jihad ni wọ́n ti pè wa man kana min alil sadaqati du'iya min babil sadaqa anabi sallallahu alayhi ni ẹni tó bá jẹ́ ẹni tí máa ń ṣe sàárà ẹnu ọ̀nà sàárà yẹn náà ni wọ́n là fún tí ó fi lọ àlìjánnà wa man kana min alil siyam du'iya min babil siyam yàní min babil rayyan irú ẹni bẹ́ẹ̀ ẹni tó bá jẹ́ ẹni tó máa ń gbà wẹ̀ ọ̀nà ọ̀rọ̀ yáà ni ó gbà wọlé ó túmọ̀ sí pé tá a bá fẹ́ wá tẹ̀síwájú nínú àgbọ́yọ̀rọ̀ anábì wa muhammad sallallahu alayhi wa sallam mélòó ni anábì pè ilẹ̀kùn àlìjẹ́nà ó pè ní mẹ́jọ a jẹ́ pé àdéhìí ó ti tásìrí mẹ́rin fún wa ń bẹ̀ àsìkò alákọ̀ọ́kọ́ báàbù sọ̀láàtì pé èèyàn á máa jẹ́ pé ìrun lèyìn òkè tí ó fi dọ̀mọ àlìjẹ́nà tí ó fi rà àlìjẹ́nà ọlọ́run bá wò ọlọ́mọṣàgbà fún abẹ́ ẹlẹ́ẹ̀kejì òun náà jihad èèyàn lè jẹ́ tí ó máa jagun sójú ọ̀nà ọlọ́run yóò tàtàrà ọmọ àlìjánà ilẹ̀kùn di mélòó ó di méjì ẹlẹ́ẹ̀kẹta báàbù sọ̀dàkọ̀ ẹlòmíín wà lẹ́yìn kó kírun ọ̀ràn yàn tán ṣùgbọ́n ó lè fi gbogbo ayé rẹ̀ ṣe sàárà òun náà bí kò bá gbẹnu ọ̀nà àrùn wọlé yóò gbẹnu ọ̀nà sọ̀dàkọ̀ yóò gbà wọlé ṣàǹpó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin ní báàbù siyam ìtàmọ̀sẹ̀ rọ̀yàn tánàbí sallallahu alaihi wasallam sọ pé ojú ọ̀nà yẹn làwọn aláàwẹ̀ ó gbà wọlé náà àwọn onímọ̀ wá wádìí pé nínú mẹ́jọ àrí mẹ́rin yòókù náà wá fọ́nká sínú àdìsá anábọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọ̀kan nínú ẹ̀ nínú àwọn àbúwàbù tí kìíní yìí tó fọ́nká sí òun náà ni níta pè ní báàbù alwalid ẹnu ọ̀nà òbí nínú ẹnu ọ̀nà kan nínú ọ̀nà ọ̀nà alìjẹ́nà náà ni báàbù alwalid ẹ̀rí pé inú àdìsá bí ọ̀rẹ́ra radiyallahu anhu anábì sallallahu alayhi wa sallam sọ pé ẹni yẹpẹrẹ ẹlòmíì lè rí tòbí ó lè ríṣẹ́ àlìjánà ṣe látara òbí ẹ̀ kí ló jẹ́ ká sọ bẹ́ẹ̀ pé ilẹ̀kùn òbí náà ń bẹ nínú ilẹ̀kùn àlìjánà ilé ìfẹsẹ̀rinlẹ̀ náà àdìsí anábì wa muhammad sallallahu alayhi wa sallam àdìsí mamu tirmidhi wa ibn majah wa wa hadithun sahih anábì ni alwalidu awsatu abwabil janna awsatu una bimaana a'laha wa khayruha anábì ni ilẹ̀kùn tó lóore jù tíyẹn lè gbọ̀ wọ àlìjánà tó sì jẹ́ ilẹ̀kùn tó ga jù òun náà ni ilẹ̀kùn tòbí látara mímọ̀ ṣe dáadáa sóbi ẹni anábì wa sọ pé fa in shi'ta fàádìí dhalika albab aw ifadhu anábì tó bá fẹ́ wọ̀ ọ́ ni kó ṣe ṣẹlẹ̀kùn tó bá wọ̀ rà láre tó bá wọ̀ kó sọ ilẹ̀kùn yẹn ilẹ̀kùn di mélòó báwọn ilẹ̀kùn di márùn so tó pé yàtọ̀ fún kírun agbààwẹ̀ ayọ̀zàká àṣẹ jihad àtúntàrà àwọn òbí wa àtúntàtàrà àwọn rí àlìjánná ẹ wo ọlọ́run ọba wa farobuna rahimun shakurun ọlọ́run ọba wa ọba oníkẹ́ni ọ̀nà tó là kalẹ̀ fún wa tá a fi ṣoríire ọ̀nà tó pọ̀ ni rahim bákan náà shakur ọlọ́run ọba wa ọba ẹ ṣe díẹ̀ kí n fún yín lẹ́sàn tó pọ̀ ni ọlọ́run kó máa hàn náà wá lẹ́sàn rẹ̀ nínú abuab ìkànnì ẹ̀ bẹ́ẹ̀ náà nínú rẹ̀ òun náà ni albaabu al-ayman baabu al yìí òun náà ni baabu al àwọn tán máa ń ní ìgbẹ́kẹ̀lé nínú ọlọ́run ẹni tó bá yẹ pé ìgbẹ́kẹ̀lé rẹ̀ nínú ọlọ́run ọba tí ọba yẹ ọlọ́ba ni wa ala rabbihim àwọn olùgbàdo òdodo ọlọ́run ọba ni wọ́n máa ń gbára lé nínú àdéhìsì tó fẹsẹ̀ nílẹ̀ lọ́dọ̀ máa ń Bukhari àti máa Muslim anábìrin tó bá dijọ́ bìdà kìyàmà ọlọ́ọ̀bù máa sọ fún anábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé ya Muhammad adkhilil jannata min ummatik man la xisaba alayhi min albabil ayman min abuabil janna ìwà anábì sallallahu alayhi wa sallam ó yá àwọn ọmọlẹ́yìn rẹ̀ láwọn tó jẹ́ pé wọn kì í ní ìgbẹ́kẹ̀lé nínú nǹkan míì tayọ ọlọ́run tabarantí radiyallahu ta'ala anhu òtá nàbí tún sọ pé àwọn èèyàn kan wọ́n wà àlìjánà láì ṣẹ̀ṣẹ̀ rọṣẹ́ láì jẹ̀yà lọ́dọ̀ ọlọ́run ọba láì rojọ́ kankan tánàbí sọ pé wa ala rabbihim yatawakkalun àwọn tá máa ń nígbẹ̀kẹ̀lé inú ọlọ́run wọn àgbẹ́kẹ̀lé ṣẹ́ wọn wọ́n ń woṣẹ́ wọn bí sábàbí ni wọn àgbẹ́kẹ̀lé òbí wọn wọ́n ń rí òbí wọn bí sábàbí ni ìgbẹ́kẹ̀lé wọn inú ọlọ́run ọba nìkan ló wà wọn kì í ṣe tó jẹ́ pé nǹkan ó ṣe wọ́n máa wá àfa káàkiri wọn kì í ṣe tí nǹkan ó ṣe tí ó máa tọ́júlé káàkiri wọ́n nígbẹ̀kẹ̀lé nínú ọlọ́run pé lan yusibana illa ma kataba Allahu lana. ẹni tó bá ní gbẹ̀kẹ̀lé nínú ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú báàbù táwọn àwọn gbà wà aljanna òun náà ni báàbù kíni o báàbù al-ayman tabbas wọn hadith anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú báàbù náà òun náà ni báàbù la hawla wa la quwwata illa billah lágbára ọlọ́run ọba àmọ́ máa wásìkò náà tá a sọ pàtàkì gbólóhùn la hawla wa la quwwata illa billah jama gbólóhùn yẹn kọjá ó kọjá bẹ́ẹ̀ anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi sọ fún saad ibn ubada ari hadisi lọ́dọ̀ mọ́mọ́ tirmidhi hadisi tó fẹ́ sani lẹ́ni anabi ni ala adulluka ala babin min abuwabil janna anabi ni sẹ́kìn sọ fún ọ sẹ́kìn tọ́ka kan nínú àwọn ọ̀nà tó jẹ́ pé ọmọ àlìjáná ó tọ̀ nínú ọ̀nà tí yẹn lè tọ̀ dá àlìjáná ọ̀nà qultu bala sáàdù ló ń sọ pé wà ánábì mo fẹ́ bẹ́ẹ̀ kó sọ mi qal ánábì ni la hawla wala quwwata illa billah jama ìwúrí nísìn kó wá jẹ́ pé nísìn ò lówó tó ṣe èyí tó ń jí dìde kírun lórun kó wá jẹ́ pé tó wá tẹnu mọ́ náà ni láhàúlà wàlàkúwàtà ìlàbìlà láhàúlà wàlàkúwàtà ìlàbìlà kéèyàn máa bá nǹkó máa wí kó sì hàn nínú ṣẹṣẹ èèyàn tó lè tàtà rẹ ó lè tàtà rẹ di ọmọ àlìjánná ilẹ̀kùn ẹlẹ́ẹ̀kẹjọ ń bẹ ọ̀nà ní báàbù alhajj àfọwọ́ àgbà ibn ajar alaskolani rahimahullah ta'ala ọ̀sọ̀ ilé yìí nínú àwọn onímọ̀ tó ń sọ pé báàbù ẹlẹ́ẹ̀kẹjọ ni báàbù tawbah ẹni tí wọ́n máa ń túbà gan-an kí ni túmọ̀ tàwùbà òun náà ni tí yẹn bá ti dẹ́ṣẹ̀ sọ́lọ́wọ́n bá kí ẹ tètè máa pẹ̀rẹ̀ padà nínú ọ̀nà tí yẹn máa ń gbà rí àlìjánná ni torí anábìwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam lànàbì sọ fún wa pé ta àlìjánnata samaniyatu abwab àlìjánná tẹ rí yẹn ilẹ̀kùn mẹ́jọ ìlú bẹ́ẹ̀nbẹ́ so oníkàlùkù náà gbọ́dọ̀ wá gbìyànjú bí ilẹ̀kùn ṣe pọ̀ tó kò yẹ kí yẹn má rí kankan tẹ́yìn ó fi ṣe kíni tẹ́yìn ó torí ẹ̀lọ́ jẹ́ pé anábì muhammad sallallahu alayhi wa alihi wa sallam tẹ́ bá wo anábì muhammad sallallahu alayhi wa sallam táwọn èèyàn bá wá bí léèrè lásìkò kọ̀ọ̀kan ìta anábì máa ń sọ òun náà ní tó bá bọ̀ òní kálukú mu sallallahu alayhi wa alihi wa sallam ó lè wá béèrè lọ́wọ́ anábì muhammad sallallahu alayhi wa sallam wípé kí ni ó sọ̀rọ̀ àdọ́mọ aljanna anábì sọ pé kò ní gbàgbé òdodo ni o lẹ́yìn ilé birrul walidain kó máa ṣe dáadáa lẹ́yìn ilé anábì máa kà oríṣiríṣi fún wa nítorí pé ọ̀nà tá à ń gbà wà aljanna yẹn kì í ṣe ọ̀nà kan kì í ṣe méjì ọ̀nà tó pọ̀ ni ẹni tó wá jẹ́ mùsùlùmí tó ṣoríire jù òun náà lẹ́ni tó jẹ́ pé ó wá ń gbìyànjú láti rí pé òun náà jẹ́ ẹni tó jẹ́ pé ó ń tọ àwọn ojú ọ̀nà yìí torí ẹ̀ ló fi jẹ́ pé Abubakar Siddiq radiyallahu ta'ala anhu wọn lànà ìgbà Muhammad sallallahu alayhi wa sallam ìgbà tó sọ pé ẹni tó bá ná nǹkan méjì sójú ọ̀nà Ọlọ́run wọ́n máa pè ní gbogbo ẹnu ọ̀nà àlùjánà ni wọ́n ti máa gbà pé ìgbà táàdì sì yẹn parí tán wọn làwọn Abubakar wa sọ pé wà Ànábì sallallahu alayhi wa sallam só rọrùn kó jẹ́ pé ojú ọ̀nà yẹn wọ́n sì máa dá ẹnìkan pè ń bẹ̀ gbogbo ojú ọ̀nà yẹn tí wọ́n bá ti ń pè ní babu zakat tó bá ti ń pè ní báàbù hajj wọ́n máa pè ní báàbù tauba wọ́n máa pè ní báàbù àwẹ̀ wọ́n máa pè ní báàbù ṣe dáadáa sóbi ẹni Abubakar Siddiq ni sọ rọrùn kẹ́nìkan nírò àǹfààní ẹni anábì ní rọrùn bẹ́ẹ̀ tí rẹ̀ ó bá wá ìyá kò zalika min ummati anábì tó bá tẹ̀ wá wà náà àlùmọ́ mi ìwà Abubakar náà ni ó túmọ̀ sí pé ní táwọn kíní wà fún ni pé àwa mùsùlùmí ká máa ṣe tànáfùs ká máa gbìyànjú ká máa ṣe tànáfùs wà tànáwọ̀ ká Kama máa bọ́ sí di tìláwà tàbá tí ń kún ti di tìláwà kama máa ṣe dáadáa sóbì tàbá tí ń skún bẹ́ẹ̀ ká máa lọ hajj ká máa lọ umra tọ́lọ́mbà fún aláǹfààní tàbá tí ń rí yẹn ṣe ká ṣe dáadáa sóbì wa ká sì sọ́dákọ̀ ilé ló dáa jù. abubakar siddiq Allah ta'ala anhu láti fi jẹ́rìí níta anabi sallallahu alayhi wa sallam sọ àkọọ́lẹ̀ ilé wa lọ́dọ̀ mọ́ muslim wọn lọ anabi wa muhammad sallallahu alayhi wa sallam jíjọ kan anabi wa sọfọn sọhábà lẹ́yìn ìrun àsùnbà pé man asbaha minkum al-yawma sa'ima anabi níta ló bá àwẹ̀ jí lẹ́ni qala abubakar ana ya rasulallah abubakar ló dìde ní gbogbo jama pé wà nábì mo jí pẹ̀lú àwọn ẹni o qala anabi tó sọ pé man tabi'a minkum al-yawma janaza lẹ́ni tí lè má yìí ta ló ti lọ síbi tó kù ti kú ta ló ti tẹ̀lé òkú dẹ́tẹ́ qala abubakar ana ya rasulallah abubakar tún ní ìwọ òjíṣẹ́ ọlọ́run mo tún ti rí lè ṣe qala anabi ni man at'ama minkum al-yawma miskina nínú ẹ̀yìn sàábé ta ló ti fún aláìní lóúnjẹ lẹ́ni abubakar sọ pé ana ya rasulallah ìwà anabi mo tún ti rí ṣe qal anabi tún ni man aada minkum al yawma marido lẹ́nu ìgbà tílẹ̀ mọ́ tá a wá kásùn báyìí tá a ló ti bẹ aláìsàn o abubakar lóhùn ni anabi sallallahu alayhi wa sallam sọ pé mashita ma'ana fi muri'in illa dakhala al janna gbogbo ń fẹ́ tó sọ lójúmọ́ yìí ẹnìkan ò ní ṣe gbogbo eléyìí àfikọ́jọ́ máa aljanna jama'a ti kíní nǹkan wa òun náà ni pé ká má kó susu níbi iṣẹ́ olóore torí pé inna Allah ta'ala la yamal ọlọ́run ọba subhanahu wa ta'ala kò ní yẹ kò ní gbò tí ó mọ̀ fún wa ní láàdá tàbá tí ń ṣiṣẹ́ olóore ẹ jẹ́ ká gbìyànjú ọ̀nà tí a lè gbà rí ṣe ọ̀nà tó pọ̀ ni ká gbìyànjú ká má fà sẹ́yìn bíi ti wulẹ̀ kó mọ nínú kankan nínú ṣe olóore ọ̀pọ̀lọpọ̀ àdìs anábìwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam á rí ọ̀pọ̀lọpọ̀ ṣe olóore èyí tó jẹ́ pé ó yẹ kéèyàn máa ṣe wọnú ara wọn kéèyàn náà máa yọ ọ́ lẹ̀ nínú kankan bẹ́ẹ̀ nínú díẹ̀ nínú àwọn aṣọ olóore tábàpadà sínú hadith nínú sahih lọ́dọ̀mọ́ muslim anábìwá muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi abil munzir ubayi bin kaab radiyallahu ta'ala anhu ubayi bin kaab yìí inú asaaba anábìwá muhammad sallallahu alayhi wa sallam ni ó ní kaana rajulun la a'lamu rajulan abu'ada min al-masjid min ó láyé anábì wa muhammad sallallahu alayhi wa sallam ọkùnrin kan bẹ tó wà tó pé kò sẹ́ni tí ilé rẹ̀ jìnnà sí mọ́ṣáláṣí jẹ́ nìyẹn lọ ó ní wà káàní látò tí ò sọ láàtún tó jìnnà sí mọ́ṣáláṣí tó ọkùnrin yìí kìí irun kankan ò bọ́ fún rí bí alásùnbá ni àbí láìlá ni irun kankan ò bọ́ fún ó ní fàkíyìlá láwo àwòkólùtùlà ó ní mo wá àwọn èèyàn wá ń sọ fún un pé ìwà arákùnrin wọn fẹ́ gbà nímọ̀ràn ó lónà tún wá sọ sí i ò bá yìí ń sọ báyẹn pé láwo ṣìtàrọ́ ìta himaran tarkabuhu fi dhalma wa fi ramda pé ìwà arákùnrin gbà tó lówó lọ́wọ́ kílé fà tó fẹ́ kan rárá kún mi kó mọ̀ gún lóru tó bá ń bọ̀ lásùnbà àti ní ìṣáì tàbí tilẹ̀ bá tiẹ̀ gbóná gan ní zoro àti asiri tóorùn bá mú yanyanya ẹsẹ̀ náà ló máa kàbọ̀ mọ́ṣáláṣí ó ní faqal alárakùnrin náà sọ pé ma yasurruni anna manzili ila jambil masjid kékeré kò wú mi lórí kò wú mi gan kílè mi kó wà lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí nítorí kíni inni inni uridu an yuktaba li mamshaya ila al masjid mo fẹ́ kó jẹ́ kó gbogbo ìgbésẹ̀ mi tí mo bá ń kọ́ tí mo bá ń dé wá sí mọ́ṣáláṣí ká máa fi kọ́ ládàá lẹ̀ fún mi wa ruju'i idha raja'tu ila ahlihi tí n bá tún padà lé mo fẹ́ kó máa jẹ́ ẹ̀san ẹ̀rí pé nínú àdìsí tá a ti kà fúnra wa rí a sọ pé ẹni tó bá ń lọ mọ́ṣáláṣí ìgbésẹ̀ tó bá ń gbé wọ́n máa fi gbéga níwájú ọlọ́run wọ́n dẹ̀ máa fẹ́ pa ẹ̀ṣẹ̀ rẹ̀ fún ó ní bó ń ṣe fẹ́ náà ni faqala rasulullah sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam wa sọ jama'a allahu laka dhalika kullahu bó ṣe fẹ́ yẹn náà pátá gbogbo ẹ̀ lọ́lọ́run ti gbà so túmọ̀ sí pé ẹni tí ò lówó tí ò lóbi mọ́ ìwọ mú ìrun ọ̀ràn yẹn kó máa kì gẹ́gẹ́ bí àdìsẹ́ àbí ọ̀rẹ́ rata radiyallahu ta'ala tánàbí wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam tánàbí sọ pé gbogbo ẹnikẹ́ni tó bá ń lọ mọ́ṣáláṣí tó ń bọ̀ àádọ́lọ́hù láhù nùzùlà mí nàl jẹ́nẹ́tì kúlàmà rọ́ọ̀ha kúlàmà gádà àwòrọ́ọ̀ha dúdú bó ṣe ń lọ mọ́ṣáláṣí tó ń bọ̀ yẹn ọlọ́dọ̀ máa ní ká máa fi nǹkan àlejò rẹ̀ lẹ̀ nínú àlìjẹ́nà tó túmọ̀ sí pé kò sí kankan tí mùsùlùmí gbọ́dọ̀ fojú kéré nínú ṣọlọ́ọ̀rẹ́ nínú àdìsí mi anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ní sọ fún wa pé kódà tó jẹ mọ́ pé tá a bá gbìn nǹkan táwọn adábà bá jẹ ń bẹ oṣiṣẹ olórin náà ni ó máa jẹ àmọ́ tàtàrà ìgbàládà nínú àdìsí ilé anabi la yagrisu muslimun garsa wala yazra'u zar'a fayakulu minhu insanun wala dabatun wala shay'un illa kanat lahu sadaqa anabi ní kò sí nǹkan kan téèyàn ó gbìn bóyá mùsùlùmí ó túnmọ̀ sí kẹ́ni tí ò bá ríṣẹ́ olóore kankan ṣe gbégi tó bá ti ń gbégi táwọn èèyàn ń sásá bẹ́ẹ̀ ó mọ̀ ní ẹ̀san lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala eléyìí fi yé wa pé ọ̀nà téèyàn ń gbà rí iṣẹ́ olóore ṣe téèyàn lè gbà sórí lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọ̀nà tó pọ̀ ni kò yẹ ká rí mùsùlùmí kankan tí ò ní wà àlìjánná ọlọ́mọ yọ̀ wá lè lálìjánná nítorí pé téèyàn bá gbìyànjú tó bá tẹ̀lé gbogbo àwọn ọ̀nà dáadáa yìí téèyàn sì ń ṣe nípa síra wọn bẹ́ẹ̀ náà lèyìn ó máa rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀san lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú àdìsí Abi Hurairah radiyallahu ta'ala anhu wọn lánàá ibùdó Muhammad sallallahu alayhi wa sallam sọ fún wa inú sẹ́yìn Muslim pé laqad ra'aytu rajulan yataqallabu fil jannati fi shajaratin qata'aha min dhari tariqin kanat tudhi al-muslimin. arábì ni mo rí ọkùnrin kan tí kan lọ tí ń bọ̀ nínú àlìjánná tiẹ̀ kí ni sẹ́ tó ṣe tó sọdọ̀ mọ́ àlìjánná igi nínú àdìsí mi ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àdìsí àbí rẹ̀ bákanná ànábì ní baynama rajulun yamshi bi tariqin ishtaddat bihi al-atash. ànábì lọ́kùnrin kan rìn kọjá lójú ọ̀nà kanjọ́ kan ògbẹ́ ti wá gbẹ́ fawajada bi'ran fanazala fiha fashariba. arákùnrin wa rí kànga kan ó wá sọ̀kalẹ̀ kò rí doro tí ó fi fa mi arákùnrin tó gbẹ́ ń gbẹ́ yìí ó wá kó sínú kànga yìí ló bá lọ mú mi thumma nígbà tó mú mi tán ló bá jáde jíjáde tí ó jáde faida kelbun yelhath yakulu thara min al-atash ló bá rí ajá kan tó ya hán dẹnu tó bẹ̀rẹ̀ sí máa fi ahán láyé pẹ̀ látara pé ògbẹ́ ti gbẹ́ ajá iná púpọ̀ ẹ̀pọ̀ ìbá náà máa ń sọ wọ́n ní ìsìnyà ṣe ẹranko faqala ar-rajul arákùnrin wa sọ pé laqad balagha hadha al-kalba min al-atash mithlu alladhi kana qad balagha bi irun tó ṣe èmi náà lẹ́ẹ̀kan ni ló ṣe ajá yìí mithlu alladhi kana qad balagha minni bí ògbẹ́ ṣe gbèmí náà kí n tó lo mú mi náà ni ló ṣajá fanazala albi'ra famala khuffahu ma'a anabi sallallahu alaihi wasallam ni arákùnrin yẹn wá bọ́ sínú kànga sọ́ọ̀kì aláwọ̀ rẹ̀ tó wọ̀ torí pé kò sí dòrò ó wá fi bu omi kún ó fi bu ẹ̀rẹ̀ omi fún ma amsaka òbí fìhì ó wá fi ẹnu ó fi mú dání ó ń pọ́n kànga bọ̀ lókè hatta rọ́kìyà tó fi gorí òkè fasakọ̀l kẹ́lbà ó wá fún ajá ìlú mi fàṣàkàrà Allahu ta'ala lahu fagọ́farala ọlọ́run sì forí jìn lẹ́yìn tó fi ẹ̀mí ìmoore tó forí mọ́ látara ajá yìí láti pé ọlọ́run bá wa subhanahu wa ta'ala ọba shakur ni anabi ni fàṣàkàrà Allahu lahu ọlọ́run bá dúpẹ́ fún fagọ́fara láhù ọlọ́ba ìsẹ̀ àforíjì yẹn fún ó túmọ̀ sí pé jama mùsùlùmí kò sí nǹkan kan tó yẹ ká fojú kéré nínú iṣẹ́ olóore anabi ni la tahqiranna minal ma'rufi shay'a gbogbo nǹkan bá ti sọ pé ó lè sún wa máa nu ọlọ́run ọba anabi ni ẹ má fojú kéré kankan bẹ́ẹ̀ má fojú kéré kankan gbogbo ẹ̀ náà ni kẹ́ ẹ máa gbìyànjú kẹ́ ẹ máa ṣe ni kẹ́ ẹ máa gbìyànjú kẹ́ ẹ máa mú wá nítorí pé ọ̀nà yìí òun náà ni àwọn ọ̀nà tá a gbà tá a fi wà àlìjáná ọlọ́run bá subhanahu wa ta'ala níparí ẹ jẹ́ ká mú àdéhìí ẹ̀yọ̀ kan àbí méjì ká tún mú sí wa. anabi wa muhammad sallallahu alayhi wa sallam inú àdéhìí ilé àdéhìí ma muslim anabi na uridat alayya a'malu ummati hasana wa sayyi'aha anabi gbogbo sẹ́tẹ̀yìn àlùmọ̀ mi ń ṣe ọlọ́ba máa ń fi hàn mí èyí tó dá ń bẹ̀ àtẹ̀tí ò dá ń bẹ̀ fawajadtu min mahasini a'maliha al-adha yumatu ani tariq. ànábì ni mo wá rí i pé inú iṣẹ́ tọ́lọ́wọ́n ọba tọ́lọ́wọ́n ọba tó nílá dájú lọ lọ́dọ̀ ọlọ́run òun náà ni gbogbo nǹkan tó bá lè pa ọmọ làkejì lára tí yàn bá mú kó lójú ọ̀nà. gẹ́gẹ́ bí àdìsí àbí ọ̀rẹ́ rà míì tánàbí sallallahu alaihi wasallam sọ pé al-imanu bid'un wa sab'una shu'ba. ànábì ni tán pè ní ìmánì ìpele ìpele tó pín sí ìpele bíi ntólé díẹ̀ ní àádọ́rin ni ànábì ni fa afdaluha قول لا إله إلا الله أنا la لا إله إلا الله ń bẹ وأدناها adnaha imatatu al-adha ni tariq nínú ìṣe imen oní ẹni ká máa mú nǹkan sùtá nǹkan tó lè pa àwọn èèyàn lára ká máa mú kúrò ní ojú ọ̀nà so eléyìí túmọ̀ sí pé gbogbo àwọn mùsùlùmí ẹ jẹ́ ká gbìyànjú káwa náà ká ṣàánú ara wa ọ̀nà tá a fẹ́ fi sin lọ́wọ́n ọba ọ̀nà tó pọ̀ ní gbogbo ẹ̀lú níláàdá kùtìláwà Qur'an nǹkan nínú hadith Abdullahi bin Mas'ud anabi man harfan min kitabillah fọlọ́wọ́ hasana wàlẹ́ hasana tó bí aṣọ àmfàlìyà tí yẹn bá ka aráàfin kan nínú ayọ̀ ọlọ́wọ́n ọba ládàmẹ́wàá lèyàn fi gbà so ẹ jẹ́ ká gbìyànjú iṣẹ́ olóore pọ̀ rẹpẹtẹ nínú Ramadan àti tí Ramadan bá lọ káwa náà ká tọ̀ ọ̀nà oríire àbí ọlọ́run bá subhanahu wa ta'ala kó mọ́sálàyé sẹ́ni kankan ọlọ́mọ àlìjẹ́nà ẹ̀ kó mọ́sálàyé kó jẹ́ kí ara wa àtẹ̀mí wa kó rọ̀ fún tiẹ̀ اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله أكو لا إمام ọlọ́run bá san ilẹ̀sàn kó gba ilé ní ìjọsìn fún ẹ̀yin kó gba kó gba lọ́wọ́ ẹnìkankan àwọn tí à ń gbọ́ tá ń ṣàǹfààní ń náà lórí ètò العلم نور فنتي أهاري كتوني جبايلا الله بلو يندالان أسمو قادي لوري تونا بكنا الله شوي قادي أواتي أبو سماية مرتد عالم السلام عليكم ورحمة الله وبركاته الله أكبر الله أكبر الله